وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا كفر الله أترى إكرامتي إبر شو أسود ونبوى محمد صلى الله عليه وسلم وعلى أرى النبي وصحابه أبي الله كفي كيد کړو چر اصول السنه للإمام ابي عبد الله احمد بن محمد بن حنبل رحمه الله چې امدا کې کړو چې امدا کې کړو لږ چې اقال قال والنفاق هو القفر أن يكفر بالله ويعبد غيره أو والنفاق هو الكفر أن يكفر بالله ويعبد غيره ويظهر الإسلام في العلانية مثل المنافقين الذين كانوا على عهد رسول الله مثل المنافقين الذين كانوا على أهل رسول الله وقوله صلى الله عليه وسلم ثلاث من كن فيه فهو منافق هذا على التغليظ نرويها كما جاءت ولا نفسرها وقوله صلى الله عليه وسلم <clears throat> لا ترجعوا بعدي كفارا ضلالا يضرب بعدكم رقاب بعد ومثل إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار ومثل سباب المسلم فسوق وقتاله كفر ومثل من قال لأخيه يا كافر فقد باء بي أحدهما ومثل كفر بالله تبرؤ من نسب وإن دق ونحو هذه الأحاديث مما قد صح وحفظ فإن نسلم له وإن لم نعلم تفسيرها ولا نتكلم فيها ولا نجادل فيها ولا نفسر هذه الأحاديث إلا مثل ما جاءت لا نردها إلا بأحق منها آه، الإمام أحمد عليه رحمة الله لنوتر وصول السنة تي أنكاره ṣéèkì ní ntí ẹni tó bá jẹ́ ahàlùsúnà tó gbọdọ̀ tó mà òun náà ni pé wọ́n nífà ìtànpè ní nífà huwa alkufru nǹkan tó máa ń ṣèyàn di kẹfìrí ni ẹni pé nífà kù ẹni pé kíyàn máa Islam lójú ó jẹ pé ní inú nǹkan mí ni èèyàn gbàgbọ́ tí kìí ṣe Islam onírú nǹkan báyìí ó máa ń sún ẹ̀dẹ̀ kẹfìrí ni tí àwọn bàbá ń ṣàlàyé ní park wọ́n ni wọ́n náà ni ìdàárù iman wa ibùkán al-kufr wọ́n ni kíyàn ó fi Islam síta ó máa kírun yóò máa gbàwẹ̀ kọ́lá tó bá di àsìkò hajj olùlóhùn náà lọ sí hajj tó bá di àsìkò léyà nínú wọn pẹ̀rẹ̀ àmọ́ bí ṣe ń fi islam hàn yẹn nínú ọkàn rẹ̀ ó tún ní nǹkan míì tí ó gbà pé òun tó gbà pé ẹ̀sìn ni àmọ́ kò lè gbérù nǹkan yẹn jáde sáwọn èèyàn ìṣòro eléyìí òun náà pè ní anifak irú nǹkan di kèfèrí ni alimami ahmed wa ṣàlàyé rẹ̀ wọ́n ní ọ̀nà ni àyè kufura billah wa ya'budu ghayrahu wọ́n ní kíyàn wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ ọba wa ya'budu ghayrahu kọ́ máa sin nǹkan mí tí kìí sọ lọ́wọ́ àmọ́ wa yudhil ni yóò máa jẹ́ àmọ́ tó bá wà ní àwọn àyè kan tí àwọn èèyàn ní ti rí yóò máa ṣàlàyé ara rẹ̀ kóhùn kí ń ṣe mùsùlùmí àbíkọ́ máa ṣe àwọn iṣẹ́ tí yóò túnmọ̀ sí kíkẹ́ ìṣe mùsùlùmí bí alápẹ́júwé ìyẹn jẹ́ mùsùlùmí lóòtọ́ àmọ́ ó ní àwọn oko kan tí máa ń lọ oko tó bá ti lọ yẹn ó láwọn babaláwo ń bẹ̀ tí ipá babaláwo yẹn ni wọ́n jọ máa ṣe báwọn aláwo ṣe ń ṣe pẹ̀lú ara wọn sùúrù rẹ̀ máa ń ṣẹlẹ̀ kọ́dọ̀ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá nílùú yìí ẹni tí ó lè jáde bọ́ta kọ́sùn tí ń ṣe nínú yàrá òun jù so ààrìmọ́yà àfá tó ní ó ń dè nínú ilé tó ń dè mọ́dì bí kí tó bẹ̀ jáde ká sọ pé ó ń dè tí ń dè ni ààrìmọ́yà àfá tó kọ́ níwo wọ́n ní sẹ́rẹ́ wọ́n ní olúgbòhùn gbogbo ẹni wọ́n nílé wọ́n mọ́ fọ́pá àwọn ohun ní jáde bọ́ta kí wọ́n sọ pé àwọn ọmọ ogun àwọn nǹkan yìí ṣe àmọ́ nínú àbígbà bá wá pẹ̀lú àwọn tánjọ wà tí ìṣe ń ta gbangba wọ́n mọ̀ jẹ́ kó yí àwọn ẹ̀pẹ́ ogun àwọn nǹkan yìí ń táwọn nígbàgbọ́ sí ni òun ní yóò sì máa lọ lè ṣe bí kèfèrí nínú ilé àbílọ́dọ̀ àwọn èèyàn kan tó mọ̀ pé wọn ò ṣe ìta gbangba sùúrù eléyìí bí mo ṣe ń ṣàlàyé ó pọ̀ gan lọ́dọ̀ àwọn èèyàn náà tí tún sàwọn àfáà náà àìmọye mùsùlùmí náà tó ṣe pé gbogbo nǹkan ta ní à ń ṣe ní ìbádà yìí lòun náà ma bá wà ṣe <clears throat> yóò ma kírun tó bá dásìkò àwẹ̀ yọ́gbàwẹ̀ àmá yóò tún níbi kan tí ma ń kó aṣọ sínú báàgì lọ yóò lọ eré òkè kan tí ó máa lọ yóò ní ibi kan tí ma máa lọ lè gba omi iye gbogbo eléyìí òun ní jẹ́ ànìfà tí a bá ń ṣerú nǹkan báyìí ìmá ń sọ́yàn ti kèfèrí ni ọlọ́run ni wọ́n pé ikúkú kírun náà ikúkú gbà rẹ̀ náà pé àṣìdé eléyìí náà ní kan ṣe méjì mùsùlùmí tí ó bá ṣẹ̀sìn ọlọ́run ọba kíyàn ó ṣe kó yanjú tó bá sì mọ̀ pé ó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ṣe kèfèrí kó yanjú so torí rú àwọn èèyàn báyìí fìtínà tó máa ń dálẹ̀ nínú ẹ̀sìn kìí ṣe kékeré kíyàn ó máa jẹ mùsùlùmí kó sì máa fi ìjẹ mùsùlùmí láwọn ẹnu gbó àwọn gbèríko tẹ́ bá gbé àwọn wàsí lọ síbẹ̀ tí ó wà rí àwọn arúkú yẹn tẹ́yìn bá wọ́n ń sọ fún kí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń sógun ni ẹ̀ ń ṣe kíní kan ni ẹ̀ tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ fún wọn àwọn ọmọ wa ṣe mà níbi níbo lẹ́tí wá láti lọ rin àmọ́ rẹ́rìn ìkà àwọn tán jù yín lọ fún òtúbẹ̀ jáde kí sẹ́ẹ̀ máa ìkan kanáà jọ níwá so kọ́lá pàmí tí elégún bá bẹ́ gbé gún wọ́n sì sẹ́ndì wọ́n sẹ́ndì owó sí pé àníwá àwọn owó egun ti wà rẹ̀ sẹ́nìkan ń sọ jáde fúnra rẹ̀ báyìí ni nígbà wọn ni mílẹ̀ fún lọ sáwọn ọmọ olórí káàkiri à ń ṣe bídá káàkiri gbà wọn ẹni wá nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ mọ́ olórí wọn olóhun lọ́dọ̀ bàbá ilégún kan ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ in ṣọdún egún ó ní ọdún ọjọ́ méje ní ma fi ṣọdún egún wọ́n wọ́n pé à ipé ẹni tí ń ṣọdún egún tó ipé egún ní ṣe ń ṣọdún egún fọ́dún fún ọjọ́ méje à èmi náà bẹ̀rẹ̀ mòlúdí ọlọ́jọ́ méje ọ̀dọ̀ rẹ̀ ló ti tápù mòlúdí ọlọ́jọ́ méje sùúrù ẹni yẹn lọ́wọ́ kọ́sẹ̀ mòlúdí ọlọ́jọ́ méje tó máa ń ṣe òun ni pé tí wọ́n ń gbìyànjú lásán ni pé àṣepọ̀ ńláńlá ń bẹ pàtàkì jùlọ àbátọ́wà jẹ́ oníjálàbí gbogbo tí ń sọ yìí ní ó sọ́dọ̀ rẹ̀ ọfọ̀ tí ń bẹ ní eré mi babaláwo tó bẹ́ gbogbo n'i ni ni n'i

ó ti yàtọ̀ sí tí ń bẹ ní ìta kẹniyàn wọn kí ìsìnra rẹ̀ ọ̀ ṣekú tí ń bẹ nínú ń yàtọ̀ sí nǹkan tí ń bẹ ní ìtẹ́yà ń gbé hàn níta ìyẹn tí ń ṣe lè fàkùnrin wọn ṣekú ní wà yóò dẹ̀rọ الذين كانوا ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam àwọn mùnáfíkì tó ṣe pé wọ́n bá nabi sallallahu alaihi wasallam wọ́n bá nabi ṣe wọ́n bẹ láì sí kùgbàtà nabi na fi ń bẹ láì tó ń jọ ṣèmí pẹ̀lú annabi yẹn ni pé tí a bá ń wo in tó lágbára jù nínú ìṣòro ẹ̀sìn àwọn mùnáfíkì yìí ni ẹ̀rí pé tàbá wọn suratul Baqara ọlọ́wọ́ bá sọ́rọ̀ àwọn kèfèrí pẹ̀lú ayà díẹ̀ báyìí àmọ́ tó fi sọ̀rọ̀ àwọn munafiki kìí ṣe bí ó tó ó lé ní ọgọ́rùn ọgọ́rùn àyà gbàtọ́lọ́ tó kàlẹ̀ láàmìn zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أو مؤمنون قال إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عليم ومن الناس أبر رام رام قناوة كفر لبر أيا من كفر لبر صراوة كفر أيا يكباي آمنا بكني ومن الناس ما يقول آمنا بالله وباليوم الآخر وما أم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرعوان طولوا وروان أدلن يقولوا آيات طلب سورة منافقين so òun náà ni pé ọmọ ènìyàn gbọdọ̀ wó ní pé ṣe irú nǹkan báyìí kò sí nínú ṣe sí òun tó bá jẹ́ pé rẹ̀ bá ti ń bẹ nínú ṣe sí rẹ̀ kí wọ́n yá mọ̀ pé ẹni ìrún ò ṣe islam o islam tí yíò ṣe gbọ́dọ̀ jìnà sí ìṣe munafiki ẹni pé kí ọmọ dánkan mẹ́yàwó kí ọmọ dánkan mẹ́wò tó jẹ pé islam ló sì máa gbé síta so bákanáà ara wọn tí ní fàkùnmọ́ ń gbà wá kọ́dà lóbi nígbà ìṣòro náà ni ìwà munafiki ó ṣẹlẹ̀ sí gbùn náà ni ọmọ sọ fáwọn àfáà pé ohun so tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀sùnmọ̀ rí ma lọ sọ́dọ̀ àwọn ẹlòmí lọlẹ̀ yi kúnlọ̀ lè ń gbàdúwà yóò lọ sọ́wọ́n kúnlọ̀ gbomi fi wa di munafiki òun iru isoro yẹn to pe òun náà fi wá ń gbà pé nǹkan mí n bẹ tí ń jẹ́ ẹ̀sìn tí yẹn lè wá ìwòsàn lọ́bẹ̀ irú ni di àwọn tó lọ lè sábà gan ìṣòro àwọn gan níṣòro bọ́jẹ́ bàbá aláwọ̀ lọ lè sábà ní ó níṣòro bọ́jẹ́ pásítọ̀ lọ lè sábà ní òun náà níṣòro bọ́jẹ́ àfá àti mùsùlùmí náà ní òun náà níṣòro so tó yẹ kí o ṣe kí o dúpẹ́ lọ Ọlọ́run ọba kí o ṣe nǹkan tó wáyé kí o ṣe kí o bẹ Ọlọ́run káti wá ní pé à tí àwọn òkú tí wá fúyẹ́ jù ọwá wẹ́n tó jẹ́ mùsùlùmí tí ẹmọ rántí mi níbi àdúrà kò sí tó burú níbi yẹn a máa wá tó fúnfẹ́ rẹ̀ okónú ọ̀dọ̀ àwọn mùsùlùmí onípẹ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n tẹ̀ tó wọ́n jẹ́ bóyá tí ìṣe mùsùlùmí lọ wá lọ́dọ̀ wọn bóyá láwọ́ àbí kíní kan lá níbẹ̀ lọ́wọ́ wá ìwòsàn àbí ìtúkalẹ̀ nínú ìṣòro wọn so ẹniyẹn ó ti ṣe nǹkan tí ń jẹ́ ìwà sọ yìí táwọn bá ń ṣàlàyé rẹ̀ ọmọ ìpín sí ọ̀nà méjì في نفاق الأصغر أبي نفاق العملي أبي كويني نفاق alákọ̀ọ́kọ́ nù náà ni نفاق kékeré àbí nífàkù iṣẹ́ àti pé iṣẹ́ ní kìí ṣe nífàkù ti àkídà ìkejì o nífàkù al-i'tiqadi o náà pè ní nífàkù al-akbar nífàkù tó ṣe pé o máa ń jẹ́ títí inú tí ó dì sọ́kàn

tí pé ó rí pé islam ọ̀dá àmọ́ kò ní lè fi hàn kò ní lè fi hàn so pé tó ń nígbàgbọ́ tó ń sẹ́mi wọn ni sírú eléyìí tí wọ́n ń sọ́yàn di kèfèrí ni so yẹn gbọ́dọ̀ jìnà sí irú àwọn nǹkan báyìí nírú àwọn ìwà mùnáfíkì báyìí kí wọ́n jìnà sí bákan náà àwọn tó sheikh ṣàlàyé eh, sheikh eh, imam ahmad alayhi rahmatullah wọ́n ni wà qawluhu sallallahu alayhi wa sallam salafun man kunna fihi fa huwa munafiqun ọ̀rọ̀ anábì ni wọ́n gbé wá wọ́n ní anábì ní àwọn ìwà mẹ́ta kan bẹ ẹni tí bá ń ṣerú wà yẹn munafiki lẹ́nu yẹn so bí ó ti wá gbé wá wọn ala hadha taghliz bó ṣe gbé nípa yẹn náà làwọn ò ṣe gbé nípa anábì ní àwọn ìwà mẹ́ta kan bẹ tí ń bá ń bẹ lọ́wọ́ yàn tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé síyàn lára wa huwa munafiqun khalisun munafiki lálá lẹ́nìyàn munafiki yányán lẹ́lẹ́nìyàn anábi ni wa in kanat fi khaslatun min hadhihi al-khisal kana fi kana fi khaslatun nínú àwọn ìwà yìí so wá pé nìyẹn ti ní ìwà kan nínú ìwà munafiki níbi àdísìmí ànábì gbé wá pé ayatul munafiki tala ipé àwọn nǹkan tí wọ́n fi ń dá munafiki mọ̀ àwọn àmì mẹ́ta ni níbi ìrìwáyà mi ó gbé wá pé mẹ́rin ni mẹ́tẹ̀ta àkọ́kọ́ ànábì ni ìdá haddatha kadhaba tó bá sọ̀rọ̀ ìrọ́lẹ̀ bá ń bẹ̀ wà ìdá wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò yà pàdéhùn yẹn wàídà kómìnà tẹbásí fọkàtàn khan yóò ṣe jàmbá anábi wá fi kú wáyídà kọ́sọ́mà fàjàrà tó bá sì ń báwọn èèyàn já yóò jájà ní ìjà òkí ni ẹni pé in tí è ṣe ẹ̀tọ́ rẹ̀ ni ọmọ lọ́lẹ̀ bèèrè fún náà ni ọmọ ìjà fún sànẹ́bì tẹbá ti rí ẹni tí àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí pé

ó ṣàlàyé irọ́ nínú hadith ní sọ̀yí bukhari anábi ní ṣe rí tí yẹn bá ti fẹ́ràn rọ wa inna al-abda la yakdhib hatta yukdhaba inda Allahi kadhaba anábi ní ọmọ ènìyàn yóò máa parọ́ pẹ̀tàṣàrà òun ní ma ń súnyàn lọlé ma ń wo ìwàkíwà ẹni tó bá ti dúndùkú òun ní parọ́ tí yẹn bá ti léyàn ní parọ́ kẹ́nìyàn kó tó lè ma ń wo ìwàkíwà yóò lè tó lápójú ẹni sí ṣẹ́mà ẹni tó fẹ́ mú nǹkan ní nǹkan tó fẹ́ jalè tó akọ́ bá wù pé á ìní parọ́ tó bá bí pé ń ni mo ti rí kíní yìí ń ni mo ti rí tí ń sọ pé mo ní àbí ń sọ pé mo jí gbé sọ ẹ́ di pẹ̀lú ẹni yẹn ara púpọ̀ ní parọ́ yẹn òní lè mú nǹkan ní nǹkan bẹ́ẹ̀ náà ni ẹni tó bẹ́ẹ̀ zìnà tó wá sọ pé síyàwó rẹ ni kò so àmọ́ tó apẹ́ tí ó mọ́rọ́ pa ní tó ló wọ́n parọ́ ní yóò mú irọ́ kan pé bákalẹ̀ ní ṣe jẹ́ sí wọn torí eléyìí yóò rọ̀ fún láti lè máa ṣe ìwà ẹ̀ṣẹ̀ náà dà náà ní pé ẹ̀jìnà sí irọ́ torí irọ́ yìí òun ni máa ń fàyàn lọ lè wu ìwàkiwà anábíwá ní wà ìnàlá àbdàlá yà kàtìbà ikọ́ mi nìyàn yóò ẹ̀hànábi eh, ní wà fùjúrọ̀ yàhàdí ilẹ̀ náà náà bí sẹ̀sì rí àwọn ìwà kíwà kí ọmọ wà ìṣẹ̀ lóríṣiríṣi òun lọ máa ń fàyàn wọ̀ná so tí ẹ bá ti yanrọ́ ní ayò irọ́ gbìyàn débi ìwà ìṣẹ̀ ẹṣẹ́ ló láyà kìrìbà kò ní ma yóò ma parọ́ ní gbogbo gbà wọ́yàtà hàrà kẹ́sìbà irọ́ ti wá di ẹ̀jẹ̀ rẹ̀ hátà yuktaba inda Allahi kàdàbà ọlọ́run asọ́bà mẹ́lẹ́kà pé ó kọ́ lágbájá yìí àmẹ́ ẹ̀kọ́ kàdàbà sí orúkọ rẹ̀ láti lè máa ṣe sẹ́lẹ̀ kejì anábi ni ẹni tí ọ bá ń ṣàdéhùn tó ṣe pé ọmọ yapa àdéhùn irú ẹniyàn náà àpẹẹrẹ mùnáfìkì ni tó kó tó bá bá ń ṣàdéhùn nísìn yóò ti mọ̀ pọ́hùn ní ṣe nǹkan yẹn o lápòjúwe ẹ̀yìn pàdé lẹ́yìn mọ́ gíríp so ó bí pé ó yapa rú nǹkan yẹn sùúrù ẹni so kẹ́niyẹn kó mọ̀ pé wà mùnáfìkì ń so anabi fẹ́ kájẹ pé tí yóò máa pé àdéhùn islamu fẹ́ fún wa gbogbo àdéhùn tàbá ti ṣe a kàpé a bíyàmí lówó báyìí jọ́wọ́ ló dápadà ń dápadà ní oṣù parí oṣù dápadà nǹkan báyìí mo fẹ́ lò dìgbà báwo dàsìkò báyìí dápadà tásìkò yẹn bá ti tó tí nǹkan yẹn bá ti á

wọ́n ni inṣàlá inṣàlá so irú nǹkan báwọn ọ̀bá mú so irọ́ náà ni ìlú ilé ìyapa àdéhùn náà nírú yẹn náà ń jẹ́ anábì ni ẹlẹ́gbẹ́ tí wọ́n wà báwọn náà múnáfíkì ni anábì ni wọ́n ìdá tó mìíràn kan múnáfíkì èèyàn tẹ́ yóò ṣe jàmbá fún yín ni tẹ́ bá fún sọ yóò ṣe jàmbá ni tẹ́ bá fi ọ̀rọ̀ sọ yóò ṣe jàmbá lórí ọ̀rọ̀ yẹn ni ẹni tó bá máa ń yapa àdéhùn tó máa ń ṣe jàmbá fẹ́ni tán bá fi àdéhùn sí lọ́wọ́ irú ẹni yẹn ìwà mùnáfìkì náà ní bẹ ní ara rẹ̀ sàtẹ́ni tó kú tó bá ń jà ìjàjàngbìlà wọ́n bẹ́ẹ̀ kò ní gbọ́ ní tí èsì tí ènìyàn máa bí òrè fún sùúrù eléyìí kìí ṣe ìwà tí ó gbọ́dọ̀ mọ́ wa lára mùsùlùmí anábì ní àwọn ìwà mùnáfikì ni tẹwàrí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mọ́ kàyí àwọn náà pè ní an-nifaq al-asghar àwọn ìwà mùnáfikì tó ṣe pé kéèkéèké ni yẹni pé kìí ṣe tí ó yọ̀yàn kó nínú Islam wọn wọ́n gbọ́nà tán nàbí sọ tó ní sàlẹ́sàn man kunna fi wa huwa munafiqun hada ala tagris wọ́n ní ọ̀rọ̀ yìí anábì fi gbé ọ̀rọ̀ yẹn nípa ní o ká fi lè mọ̀ pé àwọn àwà yìí ìwà tí ọ̀dá ìwà tó lé ní anábì fi mú ọ̀rọ̀ yẹn nípa ní nurwiha ni àwọn ọmọ pé ah, ẹni tí bá ń parọ́ ìwà mùnáfíkí ni ẹni tó bá ń ṣàdéhùn tí mú sẹ wà mùnáfikì ni ẹni tó bá fọkàtà tí ó ṣe jàmbá wà mùnáfikì ni ẹni tí bá ń já tí yóò mọ jàjàngbìlà ìwà mùnáfikì ni a máa sọ gẹ́gẹ́ bá nàbì ti sọ ni wà lẹ́nu fẹsẹ̀rọ ha a ní mọ́ sọ pé a fẹ́ túmọ̀ ìtumọ̀ míì táwọn wá wá túmọ̀ míì fún bí a mùnáfikì ni yíò ní ká mùnáfikì ti le jù à káwọn ni yẹn parọ́ káwọn ni ìwà mùnáfikì ni ń wù síbi tí ń jẹ́ mùnáfíkí ni kí wọ́n jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí òun fi ń hàn ọ̀tọ̀ ni nǹkan tí òun ṣe nínú amẹ́ni yíká ń kọ́ parọ́ ẹni wọ́n ni wà lánàá kọ́ sí ọ̀rọ̀ àdé máa wá ìtumọ̀ míì fún tánàbí ìdàpọ̀ yìí pípa wà bẹ́ sọ́ftíẹ̀ pẹ̀lúká sọ́ftíẹ̀ rẹ̀ kọ́ bá lè jẹ́ dé nífàkùnlá náà bí pé àmọ́ à sẹ́ntí bá ń parọ́ àwọn olóde mùnáfíkì ni ìwà yẹn ìwà mùnáfíkì là náà bí náà wọ́n fi ní pé nurwiha kama ja'at wala nufassiruha a ní ma wá ìtumọ̀ míì fún ọ̀rọ̀ yìí tọ́ ní tí ṣe fẹ́ yíkó yíwa bí òun ni pé àwọn ọ̀rọ̀ tá bá ti gbọ́ lẹ́nu ànábì sallallahu ni àánú owó pé pé kúfúrù ni àánú owó pé pé ṣíríkù ni so a ní máa wá nǹkan míì fúnpẹ́ jẹ́ a ah, kì ní iye ẹmọ́jà pé báwọn so jẹ́ ká wá kára lọ kàbí a ah, so wá ti lágbára tó báyìí ni ní tí Ànábì sallallahu alaihi bá pè náà anábì ni ẹ máa ń ya kẹfìrí lẹ́yìn mi ẹ̀yìn èèyàn dùláàlà ẹ máa ya ẹni tí yóò sọnù tẹ́sínà ẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn mi o yadribu ba'dukum riqaba ba'din tí ẹnìkan mọ́ wá gé ra wọn ní ọrùn ẹni pé tẹ́mọ̀ wá para yín ní jẹ́ báwọn anábì ni ẹ máa ya lẹ́yìn mi ẹ má ṣe rí kẹ wá máa lọ lè padà di kèfèrí kẹ padà di ẹni ànù tẹ́wàá di pé ẹnìkan máa pa ẹnìkan sókí ni àdísì ń ṣàlàyé òun ni pé kí mùsùlùmí kọmọ lọ lè bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jà tó fi di pé wọ́n fi wá ń para wọn so ìjà tó bá ti lè mú àwọn méjèèjì débi pé wọ́n fi pé wọ́n yọ nǹkan ìjà wọ́n ń para wọn wọ́n ti wà kìfìrí o ìwà kìfìrí náà lápè torí bá nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù ṣe pé nù ipe ẹ má kìfìrí lẹ́yìn mi sàmárò ìṣe kìfìrí kìfìrí tí ànẹ́bí ń wíhùn òun náà ni pé ẹ̀mí yìí ń bára wọn jà wọn sára wọn kìfìrí àlàámẹ́lì ni kúfùrù àmẹ́lì sàmá nàbí sallallahu alaihi wasallam ó pè ní kèfèrí so yẹn náà túmọ̀ rẹ̀ pé kèfèrí náà lè yọ pé nítorí kó yé mi ni pé ìbára ẹni jà kí mùsùlùmí wọn bára wọn jà so anábì sallallahu alaihi wasallam sọ pé ìwà kèfèrí ni irú ẹ̀nà anábì tó ní pé musliman pé tí mùsùlùmí méjì bá pàdé ara wọn bisayfayhima táwọn méjì yọ̀dà síra wọn àbí wọ́n yọ ìbọn síra wọn فالقاتل والمقتول في النار Ànábì ní àtẹntọ́ páyàn àtẹntí wọ́n pa Ànábì ní àwọn méjì ọwọ́ náà tí ó lápójú ní sí bóyá mùsùlùmí láwọn méjèèjì ìjáwá dún wọn bí lè ṣe wọlé lọlẹ̀ yóò àdá ẹnìkejì náà náà lọlẹ̀ yóò àdá bùtùrì kan pàdé ara wọn nígbà tí kan bá ń ṣára wọn so ẹni àwọn méjèèjì bó ti di pọ́n bẹ̀rẹ̀ sí ní ṣára wọn wọ́n ti di ọmọ náà báwọn ànábì ní àwọn méjì ọwọ́ náà tún yẹn ni pé àwọn sàhábà wá bí ànábì pé à á gbọ́ ti tẹni tí ó pààyàn ẹni tó pààyàn ipé òun dọmọ náà arípẹ́ ẹni tó pààyàn ẹni tó wá pa ń kọ́ ń tó fà ní pé innahu arada qatla sahibi òun náà fẹ́ pẹ́ nìyẹn tó bẹ lé mú tó fi dúó pọ́n náà fẹ́ bẹ́ nìyẹn náà jà wọ́n kó náà lẹ́mìí náà pé tó náà bá rẹ̀ nìyẹn pa òun náà pa ọwọ́ ilé ìlọ́kà tètè dún so irú èyí náà nìsìn ìwà kìfìrí ni annabi sallallahu alaihi wasallam ló pè nùrọ̀wí àkàmàjà àti àtúnítù kìfìrí náà so àtúbẹ̀ wọn náà pẹ̀lú النبي توني شيخ امام احمد تمو حديث النبي واتوني سباب المسلم فسوق النبي نكي يوم مسلمي ìwà pòkíni ìwà ẹ̀ṣẹ̀ tí ọ̀dá ni kí ọmọ bú mùsùlùmí kí ọmọ búyàn sẹlùmí ẹ̀kẹ́ ìbú ìbú ìbú burúkú mẹ́lẹ́nu rẹ̀ tó pé kọ́lẹ̀ ìbú lẹ́lùmọ̀ fi ń ṣe àwàdà sùúrù nǹkan báyẹn ọ̀bá mu anábìlẹ̀ kí ọmọ bú ọmọ ìyá yẹn mùsùlùmí bóyá ewu tí ń bẹ lára rẹ̀ ní bóyá ewu àràbú náà ni lólè islam ọ̀fẹ́ kí mùsùlùmí ọmọ ṣe rú ẹ̀ tí wọ́n bá ti ẹ̀mọ̀ tí wọ́n sọ mọ́ kí wọ́n dákẹ́ ẹnu yà Ànábì sallallahu alaihi wasallam ní kí man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw tí ó bá ti lọ́rọ̀ rí lẹ́nu kó dákẹ́ ẹnu rẹ̀ ọ̀rọ̀ bú náà ni èébú kí ọmọ bú yàn ànábì ní ìwà yẹn ìwà pòkì ni ẹlòmíì ọkọ rẹ̀ èébú ní ọmọ bú gbogbo èébú ní bẹ̀lẹ́nu rẹ̀ fọkọ rẹ̀ rí eléyìí ìwà tí ọ̀dá ni ìwà pòkì ni Islam pè ẹlòmíì àwọn ọmọ in tó mọ̀ pé ń dùn ẹniyẹn ní àdánwò yóò sì máa fi bù yóò máa fi bù in tó mọ̀ pé àdánwò ọlọ́wọ́ bá ní sọlẹ̀mí yóò sì máa fi yóò máa fi bù yàn sílólé ìwà burúkú ni tí ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ kúrò ń gbà mí ń padà máa ṣẹlẹ̀ pé sórí tó fi ń bù yàn gangan gangan ọlọ́wọ́ padà wá fi àdánwò yẹn kan so ìyẹn gbọdọ̀ bẹ̀rù ọlọ́wọ́ bá tí àdánwò bá kàn yàn kì í ṣe pé èébú náà lè yọ ọmọ retí láti fi bú ẹni yẹn ṣùgbọ́n anábi tó wá ní wàkítàlù kufrun kí ó sì mọ́ bá mùsùlùmí já kẹjọmọ́ já anábi ní ìwà kèfèrí ni àmọ́rù kèfèrí tá anábi sọ yìí náà á túlùtù kèfèrí àmá kúfùrù yẹn náà pẹ̀lú kúfùrù àlàámẹ́lì ẹni pé kúfùrù iṣẹ́ ni ní ṣe pẹ̀lú so àmọ́rò yẹn náà nílà àpáàmì tí wọ́n pè ní kófúrò asgar ipé kófúrò kékeré ni pàmísìlóhù wọ́n ní rẹ̀ bákan náà anábì ni man qala li akhi ya káfíìr anábì ni tó wá ń sọ fọ́mọ ya rẹ̀ ike wọ kèfèrí ń pè mùsùlùmí ní kèfèrí faqad ba'a biha ahaduhuma anábì ni ẹnìkan ti di kèfèrí nù àwọn méjèèjì yẹn kófúrò tá anábì sọ kúfùrù àmàlì ni wípé kúfùrù àmàlì ni so tí ó yẹ wọ́n sọ ní pé wọ́n tó ẹni tánàbí ní yóò padà sọ́dọ̀ ẹni yẹn yẹni pé bá àbí àdúmà kúfùrù àmàlì ni so pé yẹni pé kìí ṣe kébóyá tẹ́nìyàn náà bó ti sọ̀rọ̀ ẹni ìwà kèfèrí ọ̀rọ̀ kèfèrí náà ni ń sọ jáde ní ẹnu ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ kúfùrù ni so kìí ṣe kébọ́ yẹni ẹ náà ni lè fi rí pé àwọn tí wọ́n bá jẹ́ aláìmọ̀kan tí wọ́n sì ní tẹ́sì ń polongo pé gbogbo ni

تبرؤ تبر تبرؤ من نس من نسب وإن دق أنا بني أرأي إمام أحمد عليه رحمة الله وني أرأي شك في ركب الولوم ونكين يو يو نبي ملبي كان بيكين يوم يسوي èmi kọ́ ni mo ní èmi kọ́ ni mo lẹ́bí èmi kọ́ ni mo lọ́mọ yìí so ọmọ tó ṣe pé tàbárò mi nẹ́sàbí kí ọmọ yọwọ́ yọsẹ̀ kú níbi àmọ̀lẹ́bí mọ̀lẹ́bí kàbí alágbájá ah, yìí nìkan mọ̀ ní kí ọmọ kọ mọ̀lẹ́bí sùkálẹ̀ ní pé yìnyín ní kọ́ ní lọ́mọ yìí sùtú pé ó sì mọ̀ ó sì mọ̀ pé wọ́n ní náà lọ ní sùúrù wọn yẹn ìwà wọn ni kíyàn máa fi ẹnu gún mọ̀lẹ́bí ọmọ mọ̀lẹ́bí kíyàn máa bú ẹbí kan èyí ẹbí dédédé èyí rán dédédé yìí anábì ní irú gbólóhùn yẹn gbólóhùn kúfùrù ni ẹni pé ìṣe àìmúre pẹ̀lú ọlọ́run bá ní wọ́n ní wà ìdáǹkà kúrò àwọn àsìkò tí yẹn fi ń kọ ẹbí yẹn kalẹ̀ nǹkan díẹ̀ náà ni wọ́n náṣọ́ ààrẹ yìí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní ṣe pẹ̀lú àwọn àdìsítà kàyé mímá kọ́dí sọ́ṣà wà ṣùfìdà nínú àwọn àdíṣ lè pé ọlálàáfíà tó ṣe pé wọ́n sì sọ gbígbà wa rẹ̀ tó ṣe pé kò sí nǹkan tí ó ṣe ní nǹkan tí ń jẹ́ àìsàn wọ́n ni wà iná mùsẹ́lẹ̀mùláwù ti àwọn àníma wá ọ̀nà láti fi yí padà pé pé kúfúrú ànábì pé ló tọ́ná àmá àlè pé ní kúfúrú nítorí yóò ṣe náà ni pé kúfúrú yẹn tó wá jẹ́ pé kúfúrú àmàlì ni yẹn ó pé pé kúfúrú náà ni ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run náà ni àmá kìí ṣe ipe wọ́n sọ pé àwọn sọ pé ẹbọ pẹ̀ṣíríkì ipe ẹbọ gbogbo ẹbọ ẹbọ láńlá náà ni ipe ẹbọ ẹ̀kan péré òun ni ṣíríkù al-asghar ipe kí ni ẹbọ tó jẹ́ ẹbọ kékeré òun òun náà ni àríyá ní kárí mi tó ní kan lànà gbígbé ní ẹbọ kékeré gbogbo ẹbọ mi tó bá ti yàtọ̀ sí àríyá ẹbọ láńlá ni so wọ́n fẹ́ yẹ pé wo ni wọ́n ti gbélé yìí ó ní àwọn ọmọ jàbàtà ni wọ́n ń sọ ọkà kò sí ni pé dákun parẹ́lá sọ́run mo sáré pẹ́ nìyẹn sáà ń dàmú mi pé à ah, ẹ̀dàkùn òun náà sí wa sí bá sùn ẹkùn náà sí research lérí rẹ̀ òun náà wá rí pé ẹyọ kan ni anábì pé ní ṣírkùl asgar pé kárí mi kárí mi nìkan anábì pé asgar so gbọ́dọ̀ àwọn sáfẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn mo sáà rí pé ènìyàn náà ti ń ní ìdààmú nínú ọkàn ṣùgbọ́n wá padà pé lẹ́gbà tí mo parí tọmọ wá bí kókó wa mo ní bá mi ibi tí anábì ti sọ pé ṣíríkò akbar wa ṣíríkò al-akbar kí ẹbọ lánlá gbọ́dọ̀ anábì ti wí nínú hadith anábì ó lè rí so ń tó bá lè rí bóyá kí fún ní dẹ́kun owó ó ní ah, ó ní ọmọ rò pé òun ti gbọ́ lílò tán so múlẹ̀ iná alkúfúrú kúfúrú gangan so torí táwọn abẹ́ ṣe ní sí ni pé gbogbo tí wọ́n jẹ́ shirk tó bá ti gbọ́ kó shirk wọ́n ni akọbàrù náà gbogbo ẹ̀ sọ pé ọ̀nà tí wọ́n náà níbi kásá yọ̀yàn kúfúrú wọ́n tún fẹ́ gbé wọ́n bí ọ̀rọ̀ kúfúrú àti ọ̀rọ̀ ṣíríkù náà tọ́ mọ́ sọ́fẹ́ ni yẹ pé tó bá mi wá bí tí ànábì ti sọ pé kúfúrú àìṣíríkù akbar kò mú wá so mú ní tó ẹkù bá rí bẹ́ẹ̀ kó bí àwọn ènìyàn àwọn tàṣùpọ̀ pé kán bọ́ wá bí tí ànábì sọ pé ṣíríkù yíò ṣíríkù akbar ni àbọ́lọ̀ ló ti ẹ̀wí bẹ́ẹ̀ náà Al-Qur'an bí ṣíríkù akbar so ó lè rí mú ní bẹ́ẹ̀ kúfúrú náà wọn ò lè rí náà sọ pé kúfúrú akbar tánàbí ti sọ àbí kúfúrú asbar pé kúfúrú yóò kúfúrú asgaru ni kúfúrú yóò kúfúrú akbaru ni analysis àwọn àlàyé yẹn àwọn tó wọ́n jẹ́ àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń bá àwọn áyà lo ati àti ìwà ṣíríkù kọ̀ọ̀kan àti ìwà kúfúrú kọ̀ọ̀kan náà nàbí mọ̀ pé eléyìí o kufuru amali ni eléyìí o kúfúrú i'tiqadi ni wọ́n sì ní al-mukhriju min ẹwọ́n gbogbo àwọn àdíṣ tí mọ́ kàkàlẹ̀ látẹ̀kà yìí nìsí mọ́tọ́lọ̀ sọ pé wọ́n wà in ta'ifatani min al-mu'minina iqtatalu faslihu baynahuma wa in baqat وقسطوا وإن فاءت فاصبروا بينهما بالعدل إن الله يحب المقسطين قال وإن إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم لعلكم واتقوا الله لعلكم تفلحون ọlọ́run bá ní táwọn mùsùlùmí méjì àbáwọn ìjọ méjì tó bá di pé wọ́n dìde sẹ̀páàdì sànẹ́bì sọ pé tí mùsùlùmí méjì bá ń bára wọn jà mùsùlùmí méjì ti ń bára wọn jà tí wọ́n ń jara wọn lógun ànábì ní ìwà kìfìrí ni sókè wá nítọ̀ gbàtọ́lọ̀ tí tí mùsùlùmí méjì bá ń jà ní ìsìn yìí tó ní ẹ̀ṣàkúnṣe láàrin wọn sọ ànábì wá ní ẹbúnú náà jà tí ó fi wá di pé wà farabalẹ̀ tí ó padà síbi òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ní bàtọ́lọ́wọ́ parí ayé àwọn wọ́n ní innamal mu'minuna ikhwa ẹni pa àwọn mùmìnì yẹn náà ni àwọn àyà tó bá ti wá báwọn

so òun ni pé àwọn sálàfí ni wọ́n ṣàlàyé pílé yìí kúfùrù amẹ́lì ni ilé yìí kúfùrù ẹ̀tù kọ́ọ̀dì ni ilé yìí ṣíríkù ìlànà ni ilé ṣíríkù ẹ̀ẹ̀ni kékeré ni ṣùgbúrú annabi ni pé ẹnsọ̀lọ̀sọ́lá ó ní man kana halifan falyahlif billah ó ní man halafa bighayri llah faqad ashraka bá nabi sì gbéwánu annabi lẹ́n tó wáyé pé bá ń búra pẹ̀lú ọlọ́run so irú halaf mẹ́ àwọn tó jẹ́ àwọn salaf wọ́n ní alhalaf kí yíò búra pẹ̀lú nǹkan mítí kì ṣọ́lọ́n ṣíríkù tá nẹ́bí sọ mẹ́wọ̀n ṣíríkù asgar a fi tó wájí pé ẹni ẹbá ní ẹ̀ ti kọlù ipe tó ń fi ń búra yìí nǹkan yẹn ń tọ́lọ́run lè kí wọ́n ní mo fi mo fi owó kí wọ́n agé kọ́kọ́rọ́ jẹ so irú yẹn tó ṣe ohun ṣíríkù ni àwọn tó wá ṣe pé ó nígbàgbọ́ pé kọ́kọ́rọ́ yìí yóò bá yíyàn jẹ ògùn nù ògùn tí ó bá yíyàn jẹ tó ipé sàpọ̀lẹ́ yóò pa yẹnyẹn ni à ó ti di ẹbọ́lá ńlá mọ́yàn lọ́wọ́ ni kíyàn fẹ́ ni tùrú yẹn náà asgar ẹbọ ni tó rán nàbí yẹn tó bá ti fi nǹkan àmọ́ ọdún tó ṣe yẹn bó ṣe bọ́ bàtà kalẹ̀ tó dúlé lílẹ̀ wọn ó ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ẹbọ kékeré ni àmọ́ tó wáyé pé inú ọkàn rẹ̀ ni pé tí ń bè lè kúrọ́ ilẹ̀ yìí ha ilẹ̀ ọ̀gẹ́rẹ́ yóò bá tìyàn jẹ́ ni ṣùgbọ́ ènìyàn ó di ṣíríkù al-akbar asgar náà máa apply sí ọ̀rọ̀ bídíà so ẹ̀rí àti àwọn báwọn sálàfù sí lò pẹ̀lú ẹ̀rí kọ̀ọ̀kan náà làwọn afúráfí rí pé á ah, ṣíríkọ̀ asgárúwà mí ṣíríkọ̀ akọbàrù ní eléyìí tí mo ti lọ òun náà ni pé in tí ó bá wà nínú nọ́ọ̀sù tó wá jẹ pé wà nínú hadith ajuwọ́jú ṣẹlẹ̀ fún wà ilẹ̀m náàlẹ̀m tafsírọ̀há kọ́rọ̀tà bá mọ̀ túnmọ̀ rẹ̀ gangan a máa láyé rẹ̀ yékéyéké bí kó yí wa bí ààrẹ na sàlàyé fún wa so àbí ó ti wá àlàyé rẹ̀ náà àlàyé rẹ̀ òyíyàn so èyàn kọjú bá sì jẹ́lẹ̀ fún ni pé sánàbí náà sì rí pé eléyìí bó ṣe rí nù sórú ẹ̀ṣẹ̀lẹ̀ níjọ́ kan tí ma náà ni tí èyàn bá kàn wọnú tíra hadith nígbà míì so èyàn lè kún kàmí tó pé ọmọ ọgbẹ̀ ah, búlé àṣẹ̀lẹ̀ so tó wá dá fún yẹn ni pé kí wọ́n sáré vesta gbé wọn torí tuntun o lè rí tuntun kankan torí pé àwọn kan mẹ́tọ́ pé wọ́n ti ká hadith yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ kò sí tí wọ́n gbéyàwó rí mẹ́ẹ̀ so wọ́n lọ́wọ́ wọ́n pé a ah, nǹkan tí mo rí tí n tí ìgbọ́yé yìí jìyà iṣẹ́ lérí rẹ̀ ẹnìkanjọ́ kanú rédíò ní mọ̀kàn tán rédíò ní ọ̀nà ní mo sì gbọ́nà lọ́wọ́ ní à ń sọ fún wọn pé àdéṣẹ̀dọ̀ أسري برسول الله صلى الله عليه وسلم قبل أن يوحى إليه أسري برسول الله صلى الله عليه وسلم ولم يوحى إليه ولم يوحى إليه أني أنا صلى الله عليه وسلم أنقل إسراء والمعراج يعني كان نبي يقول أوكي سمع له لدى الله وبعض ولم يوحى إليه kọ́dà kò tí ìgbà wá yìí rárá kò tí ìgbà wá yìí wọ́n lè tẹ̀tẹ̀rẹ̀ báwọn gbogbo ilẹ̀ sì máa ipé ń gbà tánàbí sí Isra wal Mi'raj lẹ́yìn ọdún kẹwàá ni tánàbí sí dànàbí ọlọ́run oníṣẹ́ tí kó clear ní sí pé àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́m̀bẹ̀ nínú Sahih torí tó wà mẹ́rin ní pé wọ́n lámú yóò ṣá ilé yìí wọn ò fún níwà yìí kankan so wọn ò fún níwà yìí tán fi di pé wọ́n lọ sí òkè sánmà so bí sí ń sọ báyìí mọ́kàn rẹ̀ pé ah kẹwàá ni? nìyí tún tí ò bá yí ọ ó yẹ kó farabalẹ̀ àbí kó ọgán kó padà kọlù lé sí báyìí sí báwọn Sahihu Bukhari àwọn sáré rẹ̀ ń bẹ̀rẹ̀ kẹtẹ́ tíyàn ká bí kọ̀ bá clear orí tafsir àwọn tó ń jẹ́ àwọn sáré Bukhari so bóyá títí eh, bóyá ìmáàmù eh, Umdatul Qari títí alìmáàmù Badruddin Al-Aini so ló wọ́n ṣàlàyé pé túmọ̀ hadithi yìí òun ni pé ògìgì iná ni màláíkà Jibril wá bá nábi tí ó báyìí pé wọn tí ìgbé ìdílé lánàbí ọlọ́run àhá so yọba ní pé ìdẹ́bẹ̀ sọ ráìtì àmọ́ yóò hàn ní wọn yẹ kó wọn sọ fún wọn fún níwá so náà ló fi ya ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà lẹ́nu gbàtánábì ní òun lọ sí Mi'raj ó yà wọn so ní tí mo fẹ́ lómi ẹ̀gẹ́ ni pé bí Imam Ahmad ṣe sọ yìí lànà lánlá ni nínú lànà Ahlus Sunnah wal Jama'ah ipi ta bá ti gbọ́ hadith Ànábì sallallahu alaihi wasallam tí ní hadith yẹn lálàáfíà kọ́rà tí nǹkan yẹn ọba wọnú làákàìtì ẹ̀ mọ́ pé làákàìtì ẹ̀ ni ò tí wọ̀ ò tí rẹ̀ tí ó sàlàyé rẹ̀ fún ẹyẹ tó kí ẹyẹ tó mọ́kànjú kẹwàá kan lánà ẹnìkan pè mí olóhun wípé ma ń sọ̀kalẹ̀ ní òru ìgbẹ̀yìn mẹ́ta òru ìgbẹ̀yìn ma ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé wọ́n wá ní tó ń fẹ́ bí mi ni pé sísọ̀kalẹ̀ tá ní kọ́nà ma ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé yẹn ṣé gbogbo anẹ́sọ̀ pé gbogbo àgbáńlá ayé òru wa ọ̀jọ́ra wọn pé òru wa kọ̀jọ́ra wọn ipe tí àwọn alẹ́ ọgbọ̀n mẹ́ta òru

àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀sìn tó ti kọjá gan yẹn ní pé bí ẹ̀rìn tó ṣẹlẹ̀ láàrin ànábì Musa àti Fìràáhùn so Fìràáhùn náà òun náà mọ̀ pé òkè ni ọlọ́wọ̀n bá wà ló fi ní kábàwọn ma òkè kábàwọn kún ma ẹ̀sìn kábàwọn ma stories tó wọ́n lọlẹ̀ olùfẹ́ lọlẹ̀ nípa ànábì Musa sọ fún òun ní ó túmọ̀ sí pé òkè lọ́wọ́n bá wà lọ́dọ̀ àwọn tí wọ́n ti kọjá náà ànábì ọlọ́wọ́n bá náà so ní tánàbì náà sọ fún wa náà nìyẹn so mo wá ní kọ́ra ibùn mo tó fún lápójú èmi mo wá ní ọ̀kẹ́ gbàtẹ́yìn ní gbogbo bí kébìlì ọba yìí fìlà káyì yẹn dọ́gba àlàkáyì mo ní gbàtẹ́ ní ọlọ́wọ́ bá wà níbi tẹ́yìn wà wàmí wọ́n lè kú láwọn tí ń kọlù ọlọ́wọ́ tó wà níbi tẹ́mi náà wà yìí náà ó ìyíṣẹ́ ọ̀pọ̀láká yìí mo fi bá yín dọ́gba wọn ṣe rí gbogbo àwọn tó bá ń jẹ́ àwọn ẹ̀rí text tàbá ti rí nínú hadith Ànábì àbínú ayà Al-Qur'an tí láàká ìrẹ́ ọ̀bá tí ìgbé kọ́kọ́ gbà pé tọ́ sọ́nà tásùkí ní àkọ́kọ́ nù kí ọkọ́ gbà pé tọ́ sáà ní kó ṣe rí lélẹ́yìí ọlọ́run tó ní kó wọn ń sọ̀kalẹ̀ ní sánmà wáyé sánmà ayé náà ni wọ́n bí wágbà agbóhùn wọn wádìí pé bóun ní ṣe máa ń sọ yẹn gangan súnmọ́ nínú dẹ́ ń sọ yílẹ̀ nìkan wá bá Imam Malik níjọ kan tó ní àṣìtọ́lọ̀ ah, bá sọ kí ní wọ́n wà lókè ayé ṣe kò wá ní sí lókè ó sì yíyàn àmọ́kí ọmọ bèèrè pé bó ló ṣe wà ń bẹ́ ní bó ní àlẹ́ra tí ó sì tó bá wọ́n kọ́ wá sánmà ayé èyàn wá bí èyàn ń wá ìmútọ́lọ̀wọ̀n wọ̀lá na takallam fiya a gbọ́dọ̀ ma fi ẹnu gún ọ̀rọ̀ yẹ pé àà àfikà máa gbogbo ní ṣe wá ń rí báyìí dẹ́ à ẹni pé ó kó lókè aláràṣí lọ́wà ẹtún tó wá sí sánmà ayé ṣe kọ̀wání sáàdára kò ní sí lókè aláràṣí mọ́ ni àbí kí ní tó wá sẹ́kù lókè aláràṣí ń gbà wọn níkà èyí wọn ọ̀kọ́ wà lánà jáde ló fi ìhà àyíṣẹ́ báyàn fà kama ṣe fàǹfà lérò àwọn kaba yẹn wà lánà fásirò ahadil ahadith àgbọ̀rọ̀ wá tú àwọn ilá mísìlẹ̀mẹ́ já àti bó bá ṣe wáyẹ gangan náà nìkan sì tú lánàrú dùhà àgbọ́dọ̀ takò ilá bí àṣàkìmìnìyà àfi tó bá ṣe pé ọba tó ń jẹ́ pé ó ní ẹ̀tọ́ ju ìyẹn lọ ẹni pé àwa tó ń rí àdísì tó bá jẹ pé gbólóhùn tó wí kányìn òun náà ni la ilaha illallah lẹ́mẹ̀rẹ́ fi wá bọ́ ó wí la ilaha illallah ẹ̀mẹ̀rẹ́ sì bọ́ anábì nílò ẹniyẹn dakhala aljannata yóò wà aljanna so a mọ́rún hadith tán sọ yìí atúnwárí hadith míì tó wá ń yan ahaqqa minha òun tó wá tó lẹ́tọ́ àlàyé ju títí ẹ̀hún lọ ونولا النبي وأن من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة النبي أن تبا لا إله أن تبا لا إله إلا الله تسوي pẹ̀lú ìkìláàs láti inú ọkàn rẹ̀ tí èsì pé rí àwọn lásán ní fi ń wí o Ànábì ní ọwà ìjànà ẹ̀rí pé àdísẹ́lẹ̀ kejì ó ti ṣàlàyé yékéyéké lórí ti àkọ́kọ́ yẹn kẹ́nìkan wá ní kẹ́nìkan wá ní àkáyà ah, ní ọgbọ̀dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ bẹ̀rẹ̀ àìrọ̀ ah, kọ̀ọ̀rọ̀ pé ọlá àdìsọ́kàn rẹ̀ tó bá láti gbé báyìí so n tẹ́nìyàn sọ ní pé ó fẹ́ pa èyí tó ń jẹ́ àlàyé fún èyí tí kò tí yanjú àlàyé tó yanjú ó wá fẹ́ kìbọnú èyí tí kò yanjú سبي الإمام أحمد عليه رحمة الله وإن شاء الله يكون يبقى يبقى حديث النبي صلى الله عليه وسلم يعني كيف تانا يبقى تنك كفر للكبائر يبقى كفر ناني تانا يبقى تنك شرك يبقى شرك ناني سو على إطلاق هو أمبي ناني يوكا مواك كلنا تونجا والسلف وكلنا باكي وشي عليكم ويسل فوا أجوائنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تبارك بريك وعليكم السلام tó jìnà sẹ́rí o kí o ta ẹ̀kọ́ ẹbí ok mọ́sí ń ṣe pẹ̀lú orúkọ ẹ̀ pé wọ́n sàmọ́ àbùkù ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ bí a ń bí a ń ṣe àwọn ìtànjẹ́ pé owó ìgbà bá ti lọ kí ń

lọ́wọ́ lídẹ̀ tó wípé wọn kọ́ lọ́mọ irú àwọn ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ kó fúrò ní ṣe tí wọ́n ń sọ nìyẹn so bóyá kí wọ́n tó dáhùn sílẹ̀ yóò náà tí wọ́n bá lérò àwọn mọ̀lẹ́bí tó wípé wọ́n ṣeré nù tó wá ṣe pé ìyẹn bá mọ̀ pé ìtàn sọ yẹn kò lè affect so kí wọ́n mọ̀ lọ máa fi ń sọ aláàjì ẹ̀sìn so tó pé kọ àfẹ́sì kankan lára rẹ pé ẹ̀sìn ní tí ń ṣe ẹ̀sìn ní ẹ̀rọ léwádìí ẹ̀nà ẹ̀tọ́rọ léwò ṣé ẹ̀kọ́ iná ẹ̀rọ lè ra translation ẹ̀rọ àríyàrò sọ́lù kẹ kàǹpútà sọ lẹ́bà ń bẹ̀ tó wọn afá lóyìn ni wọn kàn sí àwọn dá wà lákalẹ̀ gbúrú àwọn kaba ìtọ́ pé ẹ̀nà bá ń rí sọ ah, jamila kí ọ̀rọ̀ àyàn wọn lòdì ní òdì tí ọrẹ wà lẹ́nu pé kí ọ̀rọ̀ àdí lè sí ọ̀dọ̀ wọn kù so bí tí a bá máa bí ẹ̀mí ẹ̀rin láàrin oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́lẹ́ kan so pé àwọn olùgbé wọn náà wà pẹ̀lú wọn tó bá ti lórí 5 minutes tán mú ní wọ́n sálàmù sí náà nìtọ̀ sáwọn àlekò nílọ so kí wàhálà ọ̀rọ̀ nǹkan ọmọ ṣẹlẹ̀ fẹ́ mo ti béèrè wọ́n ti béèrè bí tó bí complex wọ́n ni pé ẹnìkan sars consultation jọmọ nípa pé tí wọ́n fẹ́ kọ obìnrin sílẹ̀ àti tó máa fẹ́ kó yẹn sílẹ̀ ìṣẹ́ tó máa fẹ́ kó yẹn sílẹ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ nǹkan tí ọkùnrin náà gbàdá tó lọ sí òyìn jẹ́ náà yóò dà padà sars lẹ́sọ̀ wa parí náà bọ̀ tó tó parí lẹ́sọ̀ jẹ́ wọ́n á tó bá jẹ́ pé òbí tó yẹ pé ó ní kọ̀ọ̀kan nígbà bí ó sì tẹ̀lé ó dára sọ wọ́n ní níjọ́ tí obìnrin náà ti kọ́ ọkọ náà kò tilẹ̀ kí ni obìnrin ló dà padà tí wọ́n bá dárí dà padà ní kí ni wọ́n ṣàlà wọn bá ní ẹ̀sìn wọn ní kí n bèrè pé irú nǹkan bẹ́ẹ̀ tọ̀ lọ́dún yẹn kọ́ mi náà ní ìmọ̀ tó ó ti wá mọ̀ obìnrin wà ti kọ́ ọkọ yíyan dà wípé òwe kí ni ìgbà tí ó lọ. naam alhamdulillah ìbéèrè tó ń bèrè ni pé tí ẹ bá ti obìnrin tó ṣe pé ńgbà tó fẹ́ fẹ́ra wọn ìtòbìnrin yẹn ní kó fún òun ni pé bóyá kọ́kọ́ òun ní aya al-Qur'an so àbí sóra kan kọ́ jẹ́ kó kọ́kọ́ òun tó ń fi ha so ìgbà tó wá kọ́ pé wà lápàdà wá ṣẹlẹ̀ ní àárín ara wọn pé bó ni wọ́n ṣe ṣe padà ṣé òun náà kọ́ ọkọ rẹ̀ ní fásitì àpadà ní sùúrù yẹn yóò ní ṣe pẹ̀lú kí ni wọ́n maharu al-mithli yọ́lọ̀ lè wo pé irú ohun yìí ní ibi tó ń wà tó bá lọ sí court so irú àkọlẹ̀ ewu ló kéré jù tó lè fi ṣe márùn ohun yìí so náà ni adájọ́ ni ṣe pé ọ̀rọ̀ ọdún kan báyìí lọ sí court ni so àbí tí wọ́n bá lọ kán lọ sọ́lọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tó sábà wọn dá sí so irú márùn rẹ̀ ni wọ́n náà ni wọ́n lò fún márùn mẹ́sìlì pé wọ́n ò pé àwọn ẹni báyìí tí wọ́n fẹ́ ṣòyí kí wọ́n fẹ́ fẹ́ rú wọn pẹ̀lú level pẹ̀lú standard yìí ṣe ti gẹ́tẹ̀ báwọn so bóyá bí 10,000 wọ́n lè fi sàdákí dákọ́lá fún ọkọ rẹ̀ so náà ní kíkẹ́ fọ́nì kọ́kọ́ bá tàbàrà ní tó ẹkùn gẹ́gẹ́ lọ́pọ̀ ẹ̀mù tó ń gẹ́ ní náà lọ́kọ́ so alẹ́ ní kí wọ́n yá kọ́kọ́ ní náà lọ́kọ́